ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 في النار اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول أو عمل ونعوذ بك من النار وما قرب إليها من قول أو عمل معاشر الإخوة نفتتح مجلسنا في هذه الساعة بين العشاعين في ليلة الثلاثاء في مجلس مدارسة كتابنا مسائل الجاهلية للإمام المجددي الشيخ محمد بن عبد الوهاب بن سليمان التيميمي النجدي رحمه الله تعالى وقد وقفنا عند المسألة الرابعة والخمسين في المسألة الرابعة والخمسين وهي قوله الإقرار قوله الإقرار بالحق ليتوصلوا به إلى دفعه كما قال في الآية وقال طائفة من أهل الكتاب آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار واكفروا آخره لعلهم يرجعون وخير ما نبتدئ به تحية على الإسلام والإيمان قائلين السلام عليكم ورحمة الله وبركاته لن يتوبس فون لواوا أتي جري جوكا سوشو الله أترى عليكم الكيجة فون النبي محمد صلى الله عليه وسلم eléyìí tún ni ìjókòó wa èyí tí wáyé ní gbogbo òru àtúlàtà ní masjidu wambi báyìí síra wa tí a máa yẹ wò òun náà ni masailu aljahiliya síra olùmọ̀gbà sheikh muhammadu bin abdulwahab aleyhi wa rahmatulah níbi tí a bá ọ̀rọ̀ dé òun náà ni àkòrí mẹ́rìnléní àádọ́ta nínú àwọn ìwà àwọn ahlul jahiliya àwọn tó ṣe wípé wọ́n ti. wọ́n sẹ̀sìn àìmọ̀kan wọ́n sẹ̀sìn àìmọ̀kan gẹ́gẹ́ bí àkíyèsí tí wọ́n wáyé ní gbogbo ìgbà tí ìjókòó wa yìí tó bá ti wáyé la máa ń sàlàyé aljahiliya ìpè ìtumọ̀ rẹ̀ òun náà ni ìsẹ̀mí aláìmọ̀kan a sì máa ń yàn wípé àwọn àìmọ̀ kankan bẹ tó ní àwíjàre tó ní ẹ̀skíwì níwájú ọlọ́run àwọn àìmọ̀ kankan bẹ kọ́dà bẹ́ni tí ó ṣẹlẹ̀ tí ó mọ̀ rò pé wọ́n máa ní ṣùgbọ́n kò ní ní àwíjàre níwájú olúwa ṣùgbọ́n gbogbo wàkígbà tàbá ti gbọ́ àlìjáhìlì yá nínú alukur'an àbí nínú súnà ìtumọ̀ rẹ̀ ní àsìkò tá nàbì tí kótó dà nàbì ọlọ́run àsìkò tó ti wáyé kọ́bùlà anubuwa wọ kọ́bùlà arìsàlà ká nàbì tó dà nàbì ọlọ́run ó sì tó máa jíṣẹ́ gbogbo ìwà ìṣe táwọn èèyàn bá wá ń ṣe nígbà náà òun náà ni tí Quran tó wá condemn àbí tí sunna nabi tó ní eléyìí ọ̀dà òun náà ni àkójọ aljahiliya tí olùmọ̀wá yìí tí wọ́n kójọ sínú tírà wọn masailu aljahiliya bàbá ìjọ wa bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn àlàyé tí ó ti ṣíwájú ibi tá a dé ẹ̀rì ìdánilẹ́kọ̀ọ́ wa yìí nìsín ó sì lé ní ọdún kan dáadáa a sì wà ní al-mas'alatu ar èyí tí ó ti kọjá nínú àsìkò wa ọlọ́nkọba àbáraka rẹ̀ èyí tó sẹ́kù tá a mà ọlọ́nkọba lọ́mà ọlọ́nkọba àfàlùbáríkà tó pọ̀ sí kó jẹ́ àmà bẹ́ẹ̀ lórí dáadáa. mo rántí pé ní last year lásìkò ṣàbánì báyìí òun náà ní ìjòkó tí àjòkó tá a fi fi ìdánilẹ́kọ̀ọ́ kọ́ mọ̀ rántí ń gbà náà wípé a nílè ráyè wá o fi Ramadan wẹ́rẹ́wẹ́rẹ́ oṣù Ṣàbán náà látún wáyé o Allahu akbar ma asra'a al-ayyam àwùjọ ayé gbèjà ayé ṣe ń lọ ṣe ń lọ ìsẹ̀mí ọmọ nàbí adama bí ṣe ń lọ náà ni o wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ lọ́mọ́sá fi baraka sísẹ̀ mi ayé wa àbẹ̀ olúwa kó jẹ́ alábọ̀ rẹ̀ kó sì jẹ́ adá láti bọ̀ tán. المسألة الرابعة والخمسون àkòrí mẹ́rin lé ní olùmọ̀ wa ní nínú wà àwọn ọ̀daràn àwọn aláìlẹ́sìn àwọn kèfèrí àwọn náà ni pé al-iqraru bil-haqq wọn a máa gbà fódodo wọn jù pàjù sẹ́lẹ̀ fódodo àwọn kèfèrí là ń sọ yìí o àwọn ọ̀daràn rèé o liyatawassalu bihi ila daf'ihi gbogbo àwọn yìí kéde kí wọ́n fẹ́ gbà nítọwọ́ tẹsẹ̀ inú kan ọkàn kẹ́kọ́ wọ́n fẹ́ fi gbígbà yìí wọ́n fẹ́ fi tako òdodo ni ọ̀rọ̀ yìí ó lè fẹ́ gba òdì létí pé ìyẹn ti tún gba òdodo láti fi tako òdodo ṣùgbọ́n nǹkan yìí ó ṣẹlẹ̀ ní àwọn ọ̀tá ẹ̀sìn wọ́n máa ń lo nǹkan yìí gẹ́gẹ́ bí irinṣẹ́ wọ́n máa ń lò gẹ́gẹ́ bí irinṣẹ́ nínú àwọn ète ètekéte táwọn ẹni bí tí wọ́n máa ń lò láti fi fọ́ ẹ̀sìn ọlọ́run láti fi fọ́ òdodo láti fi dá wàhálà lẹ̀ láti fi dá fìtínà lẹ̀ òun náà ni ìgbésẹ̀ yìí makir ète ni yemkurun táwọn elétè yìí tí wọ́n fi ń dá ète pàápàá jùlọ àwọn yahudi àwọn ọlọ́wọ́n bá tún àṣírí wọn tí àṣírí wọn fi tú wípé nínú iṣẹ́ ibi àwọn ọ̀tá ẹ̀sìn tí wọ́n máa ń lò òun náà nígbésẹ̀ yìí wọ́n gbà wọ́n làwọn náà gba òdodo tí wọ́n bá wá gbà tán wọ́n mọ àsìkò tí wọ́n bá sì gbà yìí wọ́n jòpájú sẹ́lẹ̀ fódodo ni o wọ́n sẹ̀rú sin òdodo yìí ṣùgbọ́n wọ́n ní mission wọ́n lérò ń gbà tó ṣe wípé àwọn tí àwọn náà rí wọn yálà àwọn tó ti rí òdodo yìí tẹ́lẹ̀ táwọn ti gbà tẹ́lẹ̀ ni àbáwọn míì náà tí wọ́n ń wo pé àti gbọ́ lágbájá náà mà ti gbòdodo lágbájá náà mà ti gbẹ̀sìn òdodo lágbájá náà mà ti gbàlànà òdodo tó sì jẹ́ pé wọ́n ríra wọn nírìí ọ̀tá sí òdodo sí ẹ̀sìn yìí tẹ́lẹ̀ wọ́n kàn pílánì ni wọ́n bá ní ẹjí káwọn gba òdodo yìí táwọn bá ti gbà tó bá dìgbà díẹ̀ àwọn kan tó náà wò sí mọ́ ni ẹ̀rí jọ ṣẹlẹ̀ sí wọn wọ́n fọ́ torí pé àwọn èèyàn sọ pé tó bá ṣe pé ẹni òdodo ni wọ́n ẹ̀sìn òdodo ni wọ́n ń sìn àwọn lágbájá lágbájá wọ́n gbọ́ wọ́n wọlé níjò náà wọlé náà wọ́n ti láwọn ò ṣe mọ́ kìí ṣe pé èròǹgbà wọn ni láti gba òdodo yìí àbí láti ṣe innama i'tarafu wa i'tanaku wa aqarru bil haqqi liyuhdithu at fi ahlihi wa fi ad wọ́n gbọ́ òdodo láti lè dá wàhálà lẹ̀ síbẹ̀ ni kán lè dá àwọn tó ti wà ń bẹ̀ láàmú àbáwọn míì tó tún fẹ́ gbẹ̀sìn òdodo yìí. àwọn Yahudi wọ́n ṣerú ẹ̀ láyé òjíṣẹ́ ńlá Muhammad gẹ́gẹ́ bí àwọn ẹ̀gbà wa kan tí Ibn Jarir Imam al Abu Ja'far alayhi rahmatullah tó gbà wá níbi àyà tí olùmọ́wá kà síwájú yìí ẹ̀rí òun náà ní àyà wa qala ta'ifatun min ahlil kitabi aminu billadhi unzila ala alladhina amanu wajhan nahar wakfuru akhirahu la'allahum yarji'un ọlọ́wọ́n ló tún náà ṣe báyìí wọ́n ní ọ̀rọ̀ wa ni wa qala ta'ifatu min ahlil kitab àwọn apá kan nínú àwọn ahlul kitab àwọn náà làwọn Yahudi o àwọn kan nínú wọn ọ̀kùnrin àwọn jọ wọn ni ẹ̀túnmọ̀ náà gbogbo à fọ́ wọn ni a dáàrin wọn rú a da ẹ̀sìn yìí rú ọ̀nà tá gbogbo àrẹ o. aminu ẹ̀yin náà sọ pé ẹ ti gbọ́ pé ẹ̀sìn yìí ẹ̀sìn òótọ́ ni ẹ̀wà kúnú ẹ̀sìn yìí òdodo kúnú ẹ̀sìn yìí ó ti hàn gbangba pẹ́yì ní òdodo àwa náà wá jùpájù ṣẹ̀ o aminu wọ́n sì bára wọn plan bílẹ̀ rí ó ń zíra alẹ́lẹ́ ní àmọ́ ẹ sọ pé ẹ gbọ́ kúránì gbọ́ ẹ sọ pé ẹ ṣetán láti tẹ̀lé wọn ni wọ́n jẹ́ hàn náà ẹgbàá gbọ́ lọ́sàn gangan kí ni túmọ̀ ọ̀sán gangan ìyẹn ni wípé ẹgbàá gbọ́ ní ìbẹ̀rẹ̀ ọjọ́ ìbẹ̀rẹ̀ ọjọ́ ẹ̀rí pé tọ̀sán bá ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ òun náà ní bí aago mẹ́jọ tí ilẹ̀ ó ti mọ́ tá a bá pín ọjọ́ sí méjì alóòrù a sì ní kí ni alọ́sàn ní kété tílẹ̀ bá ti mọ́ àti wà lọ́jọ́ ọ̀sán ọjọ́ nù ká máa ń pè ní òòjọ́ à ń pè kan ní òòjọ́ à ń pè kan ní ilẹ̀ ṣú ẹ̀rí táwọn èèyàn mọ̀ ní lóòjọ́ gangan lọ́sàn gangan ìyẹn ni pé sóòtún wá rí nàní lọ́sàn gangan wọ́n ní wọ́jìhà nàá ẹ̀jẹ̀ àgbà àgbọ̀ lójúmọ̀mọ́ lójúmọ̀mọ́ wọ́n fòrò áhìrán tó bá dọwọ́ gbẹ̀yìn òjọ́ ìyẹn ni pé tó bá dọwọ́ rọ̀lẹ́ kẹ́ ẹ ti wọnú ẹ̀ tán kọ́ máa ṣe kẹ́ máa kí wọ́n ti rí pé ọmọ ìyá wa náà ní ìkàǹkà náà ní wá ẹ kàn sọ pé ẹ̀yin ò ṣe máa ẹ wo oúnjẹ ṣẹlẹ̀ ọ̀nà tẹ́ fi lè fọ́ wọn nù wakfuru akhirahu la'allahum yarji'un eléyìí yọ ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn padà pé ah àwọn àwọn náà ṣe mọ́ ṣẹ̀rí ọ̀rọ̀ iṣẹ́ yìí ète burúkú ni o ète burúkú burúkú ni ìfọ̀ ẹ̀sìn yàtọ̀ sí yẹn ìfọ̀ ìjọ òun ló fà ète burúkú yìí àwọn olóṣèlú a máa lò ó àwọn olóṣèlú wọ́n fi fọ́ra wọn nígbà tó ṣe pé nítọ́ka wọn ní ọ̀rọ̀ ayé ẹni ayé ni wọ́n wọ́n sì ń wá láti jẹ gàba lórílẹ̀ àbí láti kọ̀ǹtró àbí láti jó lórí tí wọ́n bá fẹ́ tí pátì kan bá fẹ́ fọ́ pátì kan wọ́n kàn dẹ́ra wọn síra wọn ní gbogbo ẹni tẹ́ jẹ́ wọ́n kàn lè lọ plan pé àwọn ẹ̀dá báyìí wọ́n ti wọ́n ti dé camp wọ́n bá ní ẹgbẹ́ kínní kan function mà gbogbo àwọn tó lágbára ńbẹ̀ náà ti dé camp yìí àbí ká dé àwọn kan pé ẹ̀yin ẹ̀ declare pé dé camp ẹ lọ join ẹ máa fún wa ní information wọn àjẹ́ informant wọ́n mọ̀ wá túnú àṣírí gbogbo tí ń lọ fáwọn kẹ ojú kejì ẹ sì rí i pé irú àwọn èèyàn báyìí wọ́n wà active wọ́n múra ìjà àwọn tá a rẹ gbọ́ burúkú lẹ́ẹ̀ta láti mọ́ pàtó ti fi kínní ẹ jẹ́ ká àwọn èèyàn sì máa bọ̀wọ́ wọn ìpè àwọn eléyìí wọ́n ti wọ́n wà ní ẹgbẹ́ kan tẹ́lẹ̀ wọ́n ò sì kéré nú ẹ̀ kan tó di pé wọ́n di ẹgbẹ́ ilé yìí kódà wọ́n lè máa tì wọ́n síwájú níbi àwọn ìṣe wọn láì ní mọ̀ wípé wọ́n wá wọ́n wá ṣèkí ni wọ́n wá ṣọ́lẹ̀ ni wọ́n wá gba information ni. ètè yìí ètè àwọn Yahudi ni o ète àwọn yahudi ni ó ti ń bẹ ti pẹ́ kò sì yẹ kó gbò wọ́n sì wá ṣe yìí tọ́lọ́ wọn bá fi tún náà ṣe rí wọn yìí wípé wọ́n ní ẹgbà fún wọn lọ́wọ́ bẹ̀rẹ̀ tí wọ́n bá ti fọkàn tán yín tán ẹ̀ jẹ́ mu tí wọ́n rí i pé ọmọ ìyá àwọn kankan ẹ̀ kàn yọ mutí ní ẹni káàyè ẹ̀ ṣẹ̀sìn yín mọ́ ẹ̀yin náà padà rí àwọn kọ̀ọ̀kan nu wọn tí wọ́n sọ pé ah, ẹ mọ̀ já fura tí kìí kújú àná àrùn náà làwọn náà wà yìí torí pé àwọn tí wọ́n jáde yìí wọ́n ti lẹ́sìn dáńsìn tẹ́lẹ̀ ká wọ́n ní tá ń ṣe tẹ́lẹ̀ o wọ́n wá rí i wípé agbódodo bíbí àyè ló tún wà ní wọ́n wá bó wọ́n yọ bó tí wọ́n làwọn ò ṣe mọ́ wọ́n wá ṣe léyìí àwọn náà ti fèsì méjèèjì wò wọ́n ti mọ̀ èyí ṣe àwọn náà tó ṣe mọ́ yìí à ẹ̀jẹ̀ náà ò yẹra wa ò ṣe é pé nǹkan míì làwọn ń ṣe àwọn yìí wọ́n kà máa ṣe kí ni wọ́n kà dá wàhálà lẹ̀ eléyìí òun làwọn Yahudi plan kálukùránì tó fún láti rí wọn òun ló ní mímọ̀ wa láti mú ọ̀rọ̀ yìí wá wípé nínú ìwà àwọn alìjáhì alìjáhìlẹ́yà alìkàfàrà àwọn ọ̀tá ẹ̀sìn àwọn kèfèrí àwọn ẹni bí òun náà ní irú ìṣesí yìí gẹ́gẹ́ bá a ti wá sọ dóní dọjọ́ àárọ̀ yìí àwọn èèyàn ń ṣe bẹ́ẹ̀ láti fi dá wàhálà lẹ̀ nínú ẹ̀sìn wọ́n pe àwọn kan ní alimusakiko àwọn tí wọ́n máa kéde fún àwọn afẹ́sẹ̀ ṣe o wọn ò sì sọ pé kọ́dà ó délẹ́gù nínú àwọn ẹni bí wọ̀nyí tí wọ́n lé wọ́n pe àwọn kan ní mọ̀lẹ́ṣẹ̀dùn alul ilhad àwọn tí wọ́n gbà pé nǹkan kan ṣe kìíní àbáwọn mustashirikun àtàwọn tó ṣe pé wọ́n jọrú àwọn èèyàn báyìí. kọ́dẹ̀ máa rí àwọn míì tí wọ́n máa ní àwọn ò ní ilẹ̀ o àmọ́ èèyàn kan sẹ́kù nínú ẹ̀sìn wàláhì rọ́tímẹ́n lórúkọ lásán bí gàdé yẹn kàn dùn kan lẹ̀ láhàkì ìkọ̀tàn isman wà àwọn apá kan nínú gbà tí wọ́n lọ yunifásitì wọ́n lọ ṣe àwọn kọ́ọ̀sì kan philosophy nínú àwọn àgbákò kọ́ọ̀sì tí àwọn ọ̀tá ẹ̀sìn tí wọ́n ti bọ̀ àwùjọ àwọn èèyàn káàkiri ni látara afẹ́kẹ́kọ̀ọ́ afẹ́kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ gíga falsafa ilmu alifalsafa ìmọ̀ sáńpè ní philosophy kò síbi tí ó kún bí àwọn oríṣiríṣi àwọn courses tí wọ́n ó fà ní institution ṣùgbọ́n èyí tó bí tó pọ̀ sí jù làwọn tó ń ṣe gẹ́gẹ́ bí course ń pè wọ́n ó wà káàkiri ó wà níbi history lórí burúkú yìí ó wà níbi sociology ó wà káàkiri gbogbo ọ̀pọ̀lọpọ̀ kẹtórí kọ́ọ̀sì tó ń mọ́ níbi àwọn ìròrí àgbákò yìí ọ̀wọ́n láwọn kọ́ọ̀sì yìí kọ́ra ní islamic studies tọ́tọ́ tọ́tọ́ ń pè ní alifalisafatu islami alislamiya <laughs> islamic philosophy now ah ẹ̀yìn falsafatu nubuwa ala kulli hal ọmọ ìyá kan onígbà táwọn kọ́kọ́ débẹ̀ ìgbà tó di year one ẹ̀ ń kọ́ àwọn ẹ̀wọ̀n kọ̀ mọ̀ sáwọn general course nǹkan kan ó nígbà tó di year two táwọn bẹ̀rẹ̀ sí ṣe àwọn kọ́ọ̀sì àwọn kan. wọ́n wọ́n gbé àwọn bóyá wọ́n fẹ́ ṣe ẹ̀gzáàmù ni bóyá wọ́n fẹ́ ṣe kínní kan ni wọ́n láwọn kan wá dìde pé à kọjọ nítorí Ọlọ́run kó má fíìsì kìíní yẹn sí anything between one and two so that àwọn lọ mọ́sálásí ọlọ́gá yẹn kàn rẹ̀ rìn kẹ́ ṣẹ̀ṣẹ̀ ẹni lọ mọ́sálásí you people do you believe you will continue praying you still believe in praying ẹni okay you are just in year two I bet you onígbà tó bá fi ṣe iye àtìrí wọn ò bí ọ̀rẹ́ ìwọ kọ́ ló sọ pé ìrún kù ní gbèsè ayé rẹ mọ́ ah ẹnìyàn wá ní èsì lóun ò ṣe àgbákò báyìí ó sọ clearly ni o ó ní ókè torí pé ẹ̀rẹ̀tẹ̀ wọ́ yá tù ẹni pé màá ní sọ àwọn ní ìmú náà lọ náà kí ni ìyẹn wọn kí ni jẹ́ kí ni lọ́ọ̀ṣẹ̀ yẹn máa ń fi kí ni what are they going to do kí ni jẹ́ kí ni jẹ́ bẹ́ẹ̀ what is sọ́lá ẹ̀sẹ̀ kí ni wọn ni à ah, wọn ẹsẹ wọlé ni abájọ wọn ẹsẹ ń ṣe kọ́ọ̀sì ni òun bẹ́ẹ̀ tiẹ̀ gbàtí wọn bá ti dé yìí àṣírí wọn ti dàrú àbí tí yorùbá ń ṣe ọ̀gá ti ń kọ́ṣẹ́ ti ń kọ́ṣẹ́ kọ́mọ lọ́mọ eré ọmọ òtì mùsùlùmí lòun náà ní o à ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí òun bí history àbí nǹkan ló ṣe ìgbà tí wọ́n ń ṣàlàyé mo wá mú àwọn àpèjúwe kọ̀ọ̀kan wá pé ṣe ṣe kèsì ó ní a ah. wá ṣe mọ̀ pé mo mo ti ní gbogbo information yìí lọ́wọ́ náà mo ah. bó ni ṣe àti ah, ní mi lọ́wọ́ gbogbo tẹ̀ ń ṣe là ń mọ̀ ní wàlá ó ló tó stage kan òun náà mọ̀ pé òun ṣe mùsùlùmí mọ́ mọ̀ pé wọ́n á ní three hundred level torí òun ka àwọn àgbákòwé kan ó lè débi pé àwọn ó dé stage kan pé who is God where he is ta ló ṣe kíní báyìí ó ló ń àwọn àwọn òṣùlù kan àwọn principle àgbákò kan ó ní kò sí àbí bá kàwé o tó bá ti ń kà dìmọ́ tó ń kà sí. Si, lóòtún fẹ́ máa ka pé tíọ́rì kí ni tíọ́rì eléyìí kí ni kíní kan ó ní ká ṣe òun ó lóun ti padà wálé o ẹni tí a ti ń sọ yìí lè bá lè bọ́ mìíràn rẹ̀ mo fi masha Allah so ti padà wálé ó lóun ti padà ó ní kí n fẹ́ ṣe òun à ẹ̀rù rẹ̀ ń bà mí wọ́n lóun fẹ́ ó lóun ní ṣùkú ó ní the best thing kéèyàn má dé àdúgbò yẹn wọ́n á mú example bíi lecturer mẹ́ta mẹ́rin wọn ọlọ́kàn tẹ̀ ń bẹ òun tẹ̀ sí sọ pé ó kọ náà ní jẹ́ o ọ̀kan wa ń bẹ onílẹ́kọ̀ọ́ kan yẹn mọ̀ lọ mọ́sálásí náà ọ̀gá wọn ó ní àwọn kan yẹn ó kàn ṣe bóyá wọn làwọn yẹn kú àwọn kan máa ní lágbájá òkè wọn máa ń gẹ̀rẹ́ kan that is the reason why I do pray kì í ṣe kó ní ìtumọ̀ sóhun because ó mọ̀ pé irọ́ gbogbo ẹ̀ àti kó ní àwọn nǹkan mi tó fi hàn ó ṣàṣọ gbogbo ìjábọ̀dàgbọ́ báyìí wọ́n pe subhanallah òun wọn mọ̀ bẹ́ẹ̀ nínú àwọn ọ̀gọ̀rọ̀ àkọlù ṣe èyí tó kéré jù òun náà ni pé yóò kó xífà wàríkà fìdín wọn ò ní ka ẹ̀sìn kún kankan wọn kàn ka ẹ̀sìn kún gbàgbọ́ wáyé pé ẹni tó bá wù kó ṣe é ẹni tó bá ní tó bá ti bìlífù wá bí ọ̀nà ìṣẹ́fà ṣáìsì pé àyè mọ ó lè padà jó tọ àmọ́ báyìí kí àwọn òṣèré kíní bẹ́ẹ̀ mẹ́ẹ̀ kíní kí àwọn parí ti gbìyànjú kọ̀ọ̀kan tó bá rí pé wọ́n sa yóò jẹ escape wọ́n sa sẹ̀sìn di ẹ̀sìn yẹ̀yẹ́ subhanallah àwọn ẹni wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ wọn wá ní tọ́mọ̀rí tọ́mọ̀ẹ́sẹ̀ tọ́mọ̀ẹ́sẹ̀ táwọn ní sùrẹ̀ sí bá wọlé wọ́n máa tọ́jú wọn kẹ́ eléyìí kó àwọn ọmọ wo ọ̀rọ̀ wọn ìròrí wọn ìsọ̀rọ̀ wọn assignment tó ń fún wọn wọn wá ní sọ lẹ́nìkan pé wọ́n jẹ́ orúkọ báyìí mọ́ wọ́n jẹ́ orúkọ bàbá rẹ̀ mọ́ wọ́n jẹ́ pé mùsùlùmí kọ́ ni ọmọ torí kí n máa rọ̀ bí kéde kó n sọ pé olóòṣè islam mọ́kọ́ àmọ́ ò kó fún mọ̀ pé n ti ń jẹ́ ilé ayé yìí ó nídìí láti máa bìlíìfù pé kinní kan wá bẹ́ẹ̀ nìkan nìkan wá ṣe ìṣirò kan kinní kan wá ṣe ọ̀kan wọ́n wá ní kinní kan máa ń ṣẹ̀ṣẹ̀ pé n tó kàn wọ́n nù tó bá rí bẹ́ẹ̀ ìgbésí ayé yìí ìlànà yìí àwọn Yẹhudi àwọn náà gbé gbogbo àwọn wàhálà ìròrí ìkalẹ̀ kó tó wá di n tó dà lónìí omi ti di kọ́ ọ́ à ń ṣe wọ́n ti àjọyọ̀ advance àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ káàkiri ẹwọ àyà yìí wọn ni aminu billadhi unzila ala alladhina amanu wajhan nahar wakfuru akhira ẹ gbà fún wa lọ́wọ́ bẹ̀rẹ̀ bá dọ́wọ́ gbẹ̀yìn kẹ́ yọ kínní lẹ́sẹ̀ wọn irú àwọn ṣẹ́sí ètò yìí ni bẹ àti sọ̀kan ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ rí tí àwọn orientalist tí wọ́n yin àwọn kan pé kí wọ́n lọ kọ́ ìmọ̀ ẹ̀sìn èdè lárúbáwá ní ìlú tó ṣe pé wọ́n ní àkàkún fún mọ́ ẹ̀sìn gidigidigidi gan Mauritania tanko ní Mauritania àwọn ìlú tó ṣe pé bí à ń ka nǹkan bí à ń ha nǹkan mọ́sàbí málìkí àti gbogbo àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àwọn ẹ̀ka ẹ̀ka ìmọ̀ fúnnú ẹ̀lmíyá. àti mùsùlùmí lọkùnrin yìí èbó náà ni wọ́n mọ̀ lélẹ̀ èbó pé à ọlọ́run gba ìsìlámù ni òun wá wá láti wá sí òun fẹ́ kọ́ ìmọ̀ gan kóun wà loaded kó wà grounded lórí ọ̀nà ẹ̀sìn yìí òun náà fẹ́ mọ̀ lọ ṣègùn ẹ̀ tí òun bá ṣe tán bẹ́ẹ̀ láti Germany àbí ìkàwé ti wá ẹ wo báwọn mùsùlùmí ṣe bàbá ara yìí bóun ṣe bàbá rẹ̀ ẹni tó fún lé ẹni tó fún ní kínní ẹni tó fún láyé tí ó tí wọn gba ọmọ ìyá wa Allahu akbar Ọlọ́run ṣaraha Allahu sadra táwọn èèyàn bàbá rẹ̀ pé ìgbáyà rẹ̀ ọwọ́ àjòkó tì mọ̀ yìí wajiha nahar kò pé ọdún méjì ó ti há Qur'an ọwọ́ memorize àwọn lábá kalimatu arabiya èkó wa ọwọ́ good débi pé ọmọ tán bí sínú ẹ̀sìn gún sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ devotion tó lé tí wọ́n ń ka Quran báyìí kò sẹ́ni tí ò ní fẹ́ òkè káì mọ́ṣáláà ètò tí wọ́n á yàn ní ìmáàmù kọ́mà kí tàràwí kọ́mà kí àwọn àwọn sọ̀rọ̀ wá sọ̀rọ̀ kàmù ó wá lò bí ọdún mẹ́jọ àbọ̀dún mẹ́sàn-án pẹ̀lú wọn bẹ́ẹ̀ nígbà tí ó tí ó hàn wọ́n lè mọ̀ ó kàn dá àwọn àsìkò kan ní ọba lóun fẹ́ travel lọ ìlú àwọn kò kú sẹ́ni tó mọ̀ wípé ń fún wọn ní information ń connect kó tó wá pè wọ́n nígbà tó dé wọn tán bí ẹ lẹ́yìn fún àwọn ọ̀gá nínú mọ́sẹ̀ àbí máàlìkì nínú mọ́tò àbí máàlìkì nínú fíkìú tá a kọ́ ó dákọ̀ síra ó dákọ̀ ẹni tó ṣe ó dákọ̀ ni wọ́n ń dákọ̀ níbi síra báyìí tẹ́ bá wò ó wà níbẹ̀ tẹ́ bá wọlé yìí tẹ́ wọlé yìí tẹ́ wọlé yìí ọ̀rọ̀ kínní kan kí ni mọ́tò àbí ló yẹ òun ni pé tẹ́ bá kí asọ̀lá lẹ́yìn ìmáàmù kan tó bá dá yín lójú pé kìí ṣe mùsùlùmí àbẹ́ padà mà kí ni májè àbíbí wọn ni àdandan gbogbo ohun yẹn àwọn dà padà gbogbo ohun tí n kì í fún yín ọ̀tọ̀ ní kẹjọ ní sára yín o ẹgbẹ́ tiẹ̀ ẹ lọ ẹ lọ kí ni o gbogbo ohun yẹn lọ dà padà mo wá tí mo wá kọ́ wọn rán mi wá ni mo sì jíṣẹ́ tán rán mi ẹ̀lẹ́mọ̀ tó bá yín ó padà sílùú yẹn mọ́. آمن بالإسلام وجه النهار وكفر akhirahu ọkàn ìjọ rẹ̀ bó tó báyìí ó sì fẹ́lẹ́ yìí wọ́n tún fi ṣàdánwò fún wọn yìí pé ṣé bí wọ́n ṣe àbẹ́bí rẹ̀ ní fíkìwù málìkì yìí náà ló ní bó báyìí kírun lẹ́yìn tẹ́ ẹ̀ bá mọ̀ kí ṣe ọ̀tọ̀ ọ̀nà bójú ọ̀tẹ́ bá fi mọ̀ táwọn ẹ̀ wá ń gbóná ti fẹ́ gbé ìran ọdún mẹ́jọ mo mo mo wọn ìsan bó wọn sàn bó wọn sàn ẹ̀. níbi tá a ti lọ èyàn gbọ́dọ̀ ṣe tibuaj èyàn gbọ́dọ̀ sọ pé irú ẹ̀ ibẹ̀ ni èyàn fi ma hekima nínú ẹ̀ kì í ṣe pé gbogbo ẹ̀ nínú ẹ̀ tí islam fi sọ pé bẹ́ẹ̀ bá rí ẹni tó ṣe rí dá kí ni ká ṣe fún un ká pa á ní o ẹ wo ṣẹ̀ríà ọlọ́run ọba ṣẹ̀ríà tún hakima òfin olúwa bó ṣe dé ògóńgó pé kí nǹkan kó wà rational kó ní ọ kó ní ọgbọ́n téèyàn lè comprehend tán ẹlòmíì lè wọ́n gbà ah, ó freedom of kìnnì kan wò ó dáná dọ́kúmẹ́ǹtì káàkiri freedom of religion freedom of kìnnì kan òye yẹn tayọ òye ọmọ ànábì ádámà tó máa ní mọ̀nẹ́rẹ́tà bí bá lóun ò ṣe ìsìláàmù wọn ẹ̀bẹ̀ lórí ni o kò gbọ́dọ̀ ṣẹ́kù òre tí ń bẹ́ẹ̀nbẹ́ ó tayọ pé irú ẹni yẹn because yóò fọ ẹ̀sìn yẹn yóò fọ ẹ̀sìn yẹn ẹlòmíì gan tó ṣe pé torí pọ́ mànàbí ádámà èèyàn ò sí ní lẹ́bù kan náà níbi ìmánì ẹlòmíì bẹ ọkàn sáà kété pé ìmọ̀lẹ́sìn ti wọnú ẹ̀mí ẹ̀ ọkàn pé àti gbọ́ à ẹ̀sìn mu ọ̀la ẹ̀sìn gbogbo owó ìkíní ìtànsí náà ni àwọn èèyàn sì ń bẹ bẹ́ẹ̀ tí wọ́n lè là pọ̀ mọ́ àwọn tí ó là kété pé lẹ́bùn wọn ga ṣùgbọ́n àwọn náà jèrè pẹ̀lú àwọn tí ó jèrè tí wọ́n wà pẹ̀lú wọn wọ́n jọ ń sẹ́sìn wọ́n jọ ń ṣe tí wọ́n wá rẹ́ nìkan tó lóun ò ṣe kíní kan mọ́ ọ̀gá àwọn ẹnìkan wà sí lóun ò ṣe mọ́ tẹ́lẹ̀ náà èmi náà mú kàn kí lóun ló ṣe irú ẹ̀ ní ṣẹlẹ̀ lẹ́yìn orí social media láyìn lásìkò lásìkò lásìkò táwa tún wáyé ẹ wo àwọn ẹni bí ẹ wo báńdì omi sọ pé mùsùlùmí lòun lòun lọlé kéwú ó lòun kéwú ẹ wo báwọn yẹn ṣe ń kọ́mìtì apostasy kẹfà yartadun andinila andinil haq wàláhìn ń ṣẹlẹ̀ àti ṣàlàyé ẹnìkan náà níbi ìdánilẹ́kọ̀ọ́ wa ń bí náà tí ìyàwó rẹ̀ ké gbàjarè wá ó ké gbàjarè wá ọlọ́kọ̀ òun lòun ṣe ìsìláàmù wọn ìjábá sísà ìjábá woman wọ́n ti bímọ mẹ́rin bíi mélòó àtọmọ àtàwọn kìnnì gbogbo wọn ilé ẹ̀kọ́ àwọn mùsùlùmí dáadáa ni wọ́n lọ ilé ẹ̀kọ́ ẹ̀sìn gidi gidi kì í ṣe kíní o ilé ẹ̀kọ́ ẹ̀sìn gidi ọkọ bá ní ohun ohun ohun ohun oṣù islam wọn ni fẹ kí ló kí ló kí ló ń ṣe ọ ó ní scam scam lẹsìn àwọn òbílẹ̀lá oníṣẹ̀ṣe oníṣẹ̀ṣe àbí ẹ̀sìn àbọ̀ràn kìnìún kan wà wíwòrò kan wọn kàn ní ẹ̀sìn ìbílẹ̀ àbí àbáláyé àbí kìnìún ọ̀sán àwí nǹkan kan àwọn ẹbọ ní sókí ló ń fẹ́ dẹ́lẹ́bọ wàhálà bá ṣẹlẹ̀ láàrin wọn àti ìyàwó ìyàwó bá ké gbàjarì àwọn ọmọ yìí sàn ní kọ́ mọ́ gbà lọ́wọ́ òun. lẹ́yìn pé ìyàwó ò tiẹ̀ gbà kó kó kó súnmọ́ òun mọ́ kó ṣe ìyàwó fẹ́ sápò ńlé bó ní ọgbà lé sí ṣùgbọ́n ẹkún tí ń sí àwọn ń sun náà ni pé torí ti ní káwọn ọmọ yẹn wọn wọ̀rọ̀ yíyà wù lórí wọn mọ́ àfihàn ẹkún nǹkan lòún dùn wọn lóko. níbo ló rìn sí níbo ló ti rí ròrí kí ròrí kí ló bá wò béèrè tó jẹ́ bíbi arábìnrin yìí ṣe fura gangan ló ń wò fura lẹ́yìn pé fóònù náà ni fóònù náà ni tó bá gbé lọ́wọ́ báyìí wò kú òyìn náà mọ̀ wò ń bẹ́ẹ̀ ibẹ̀ náà lòún rí pé ó ti nírò rè àbó lọ́rẹ̀ kan àbí rìn síbì kan kò dá wọn lójú tó bóyá àbọ̀ àmọ́ tó bá bẹ̀rẹ̀ sí gbọ́pọ̀ kú bọ̀ báyìí ṣubuha tẹ̀síkà àwọn ìrújú burúkú irú ẹ̀ ká níbi tí ẹ̀sìn òfin ẹ̀sìn bẹ́ẹ̀ ni kí lèyìn ó ṣe yóò gbọ́dọ̀ bọ̀ ọ̀nà kò torí pé ó ti wá di táwọn èèyàn ń gbé anybody tó bá ṣe tán ẹ wọ́n àwọn èèyàn ti ń bú ẹ̀sìn ọlọ́run ẹ wọ́n ti ń bú islam ẹ wọ́n ti ń bú ìlànà ìṣẹ́lá muhammad ẹ wọ́n ti ń bú nílà ẹ̀sìn òdodo sọ̀rọ̀ wọn bá ní balina kazefu bilhaqi alalbaapeli fayadimawohu fayidahu wazari wala kumul wailu mimma tasifun àwọn èèyàn wá sọ ẹ̀sìn ọlọ́run ọba di nǹkan ìsọkúsọ burúkú fẹ́ pé arọ́ mà gbọ̀n báyìí pé yé kó lọ àwọn eléyìí ò rí báyìí ṣẹlẹ̀ àti wọn gbé òfin lẹ ìpèsè ọba ti rí ẹni tó lòun ò ṣẹ̀sìn mọ́ ẹ̀bẹ̀ lórí sẹ́ni fún ní rízìn ó ní òye tó jìnnà tó kí láta yọmọ ènìyàn lè má gbé kìí ṣe nítorí àǹfààní ẹni yẹn bó wọn tẹ ẹ rí gbé kínní àwọn tí ó kó bá ìdáṣu àtẹ̀sík fìdí kọmọlọ kó ìròyìn wàhálà burúkú báwọn èèyàn náà ẹ̀sìn ẹ gbogbo àtẹ̀sẹ̀ yìí ti bẹ̀rẹ̀ ìwà jàhílíyà nínú yahudiyya àwọn ẹni bí wọ̀nyí tí wọ́n fi sọ pé aminu billadhi unzila ala alladhina amanu wajhan nahari wakfuru akhirahu wọn wà láwọn gbòdodo wọn làwọn tẹ̀lé òdodo ṣùgbọ́n wọ́n fẹ́ fi ìṣesí yẹn láti fi liyẹdfàrú láti fi blọọkù òdodo yẹn ni láti fi fọ́ òdodo yẹn. inshallah ta'ala ìgbà náà ni a tún dúró lẹ́yìn abẹ́olúwa kó jẹ́ máa bẹ lórí dáadáa. nígbà mìíràn ṣàlà tọ́lọ́ bá mú yọ̀ǹda wa nínú ṣàbá yìí á sì ní ìjókòó ẹ̀ ọ̀kan sí ọ̀nà kó mú yọ̀ǹda wa. òun náà ni alkhamisatu walkhamsun àtàásùbù lil madhhab kéèyàn ní tàásùbù kí ni jẹ́ ṣàlà ta'ala nínú àwọn masáìlú ahlil jahiliyyah òun ni tààsù kí ni jẹ́ bẹ́ẹ̀ ẹlẹ́yàmẹ̀yà èyí tó jẹ́ ti kọ́bálí bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ìran wà èyí tó jẹ́ ti jíǹsì èyí tó jẹ́ ti lìsáánì àwọn elédè wa aláwọ̀ òní gbogbo òran pé ṣé ti àwọn tiwa sáà ní tiwantiwa kí ẹ fi máa wá di òdodo dànù kí ẹ sì rí òdodo aburú eléyìí ewu rẹ̀ àti bó ṣe jẹ́ pé ìwà yìí ṣe wà ẹ̀sìn tó ń ṣe ńlá Muhammad òdodo ló yẹ kó káyàn àti irú àwọn ṣíṣí yìí tó ṣẹlẹ̀ kọ́dà nínú ọ̀ràn lárúbáwá kò síbi tí ò ṣe o àtàásùn àtàásùb lèlùmẹ́dìhàb oṣù wa burú jù ní kó tí wọ́n wọnú ẹ̀sìn náà òun lọ́wọ́ bí mẹ́dìhàbí kẹ́ àwọn máàlìkì àwọn ìṣe àtàwọn irú àwọn ìṣesí tó ti ṣẹlẹ̀ rí ewu tó kó bá ẹ̀sìn àti fasẹ́yìn kọ́dà ọ̀rọ̀ mẹ́dìhàbí pé àwọn máàlìkì báwọn ṣe ń ṣe nì àwọn anáfí báwọn ṣe ń ṣe nì àwọn ṣáàfì àwọn ṣe kínní kan àwọn àsìkò kan bẹ bóyá bíi ọgọ́rùn ọdún sẹ́yìn àbí jù lọ tó pé ní maka yìí náà ni táwọn èèyàn bá lọ hajj mọ́sí àbí kọ̀ọ̀kan ní yóò mú ààyè tiẹ̀ ní maka ni tó bá ṣèṣì tó bá rí pé sílẹ̀ ń áfíríkà mo nàìjíríà no no no nígbà yìí lẹ́yìn òtí kíjà máa ti rìn ẹ̀gbọ́n débi báyìí àwọn ṣáfì ti láyé wọn àwọn anáfì bọ́n ṣe pín káàkiri nínú kábà náà ni o kó tó di pé ọlọ́run ọba wa ṣe ìrọ̀rùn pẹ̀lú ìgbìyànjú Sheikh bàbá kan kàtírà wọn Muhammadu bin Abdul Wahab alayhi rahmatullah àwọn orípa tó wá sẹ́kù dòní pé anábọ́mọ kan náà ni àwọn onímọ̀ yìí gbìyànjú ni àtàwọn ewu míì tó tún ṣẹlẹ̀ láwọn àyè míì ẹ̀rí ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ yìí ẹnìkan ṣe àtayá báyìí tóun ṣe tahrik ẹni tó kú àlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mọ́jà bíi tiẹ̀ òun ni kò nídìí tahrik ó sì kan ọwọ́ ẹ̀ lórí irun wọ́n jọ ń fi irun rẹ̀ ni o ara ní pé a jímọ́jà sábà jímọ́jà àbí ní kíní ó sì lọ kàn lọ́wọ́ ẹ̀jẹ̀ mọ́jà àbí kì í nǹkan ewu lànà ni ẹ̀jẹ̀ tààsù tọ́ba tẹ̀ wá sí i ṣókùn tó yẹ kó débi e si, ẹ̀sìn kí ẹ̀ fi mọ̀ pé àwọn wo ni tó ṣe pé darí wá ewu tí التعصب للمذهب أرام دبع بإذن الله تعالى والله تعالى على وأعلم صلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته